ẹ̀yin èèyàn ilé èwò lẹ ṣe ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ ọ wọ́n ní Mariam stylist wọ́n ní wọ́n resign wọ́n ló resign o wọ́n ní nítorí pé Mariam ó fún stylist ẹ̀ ní wòtòwòtò nítorí wípé ó bá Dr Elizabeth mú pọ̀sẹ̀ tó jábọ́ wípé kò sí nǹkan tí Mariam ò sọ sí stylist nǹkan wọ́n ní stylist dẹ̀ walk away from Mariam ó dẹ̀ quit iṣẹ́ ó dẹ̀ drive off ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tẹ̀ní tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́ a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà yorùbá la máa ń sọ lórí channel yìí àfẹ́gbàgbé àṣà wa à ń sọ fún àǹfààní ìyá àti bàbá tí wọ́n gbọ́ gẹ̀ẹ́sì ẹ̀yin ará lé ẹ̀jọ́ ẹ tẹ notification bell yín kẹ̀dẹ̀ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè òkè ni ọlá yín máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé gist tèmi òun ni wípé stylist tó mariam gbà tó ń ṣiṣẹ́ fún mariam wọ́n ló walk away o wọ́n nítorí ó bá dr lizzie mu pọ́ọ̀sì wọn tó jábọ́ wọ́n ní kò sí ọ̀rọ̀ tí etí stylist yóò gbọ́ wọ́n ní stylist yìí bó ṣe walk away kúrò ní ọ̀dọ̀ mariam nìyẹn tó wọnú mọ́tò ẹ̀ tó lọ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tẹ̀ni. ẹ̀yin èèyàn lé wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ni pé Dr. Lizzy ní event kan tí wọ́n ń lọ wọ́n ní stylist Mariam wọ́n ní ó park sí ibi tí ó jìnnà síbi tí àwọn Dr. Lizzy ń gbà wọ́n ní bí wọ́n ṣe ń bọ̀ wọ́n ní stylist Mariam náà ó ń kó gbogbo ẹrù ẹ̀ ó ń bọ̀ wọ́n ní bí pọ́ọ̀sì Dr. Lizzy ṣe jábọ́ nìyẹn níwájú stylist dẹ̀ ló bọ́ sí wọ́n ní bí stylist ṣe mú pọ́ọ̀sì nìyẹn tó fún Dr. Lizzy padà wọ́n ní Dr. Elizabeth dẹ̀ dúpẹ́ lọ́wọ́ stylist yìí pé o ṣé o mo dúpẹ́ o wọ́n ní stylist dẹ̀ lọ wọ́n ní Dr. Elizabeth náà dẹ̀ lọ wọ́n ní ẹnu nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o wọ́n ní tí ìyá wa rí stylist wípé. E ó mú pọ́ọ̀sì Dr. Elizabeth fún Dr. Elizabeth padà báyìí wọ́n ní wàhálà wọ inú pálásì ni o. wọ́n ní kò sí ọ̀rọ̀ tí Mariam sọ sí arábìnrin yìí tó wọ́n ló sọ ọ̀rọ̀ sí bígbà tó ń bá ọmọ náà ẹ̀ ọmọ ọwọ́ bígbà tó ń bá wéde wọ́n ló fún un ní ọ̀rọ̀ tí etí ẹ̀ ò gbọ́ rí ní ìgbésí ayé ẹ̀ ẹ̀yìn èèyàn lé àásì ń o ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun là ń torchlights hmm, ó lágbára wọ́n ló ní kíni tiẹ̀ láti bá Dr. Elizabeth mú pọ́s ipe ṣó ń ṣiṣẹ́ fún Dr. Elizabeth ni ṣe bóun ló ṣiṣẹ́ fún ṣé Dr. Elizabeth ò lọ́wọ́ tó lè fi mú pọ́s ẹ̀ fúnra ẹ̀ ni ipe wo ni ti stylist tó ń bá Dr Elizabeth Mbose ipe busybody ni ipa ṣejù ẹ ti pọ̀ jù ipe nǹkan tó bá wá bá sínú palace wọ́n ní kó kọjú mọ́ wọ́n ní kò sí nǹkan tí ò sọ sí olù woman yìí wọ́n ní kò sí nǹkan tí ò sọ sí woman yìí tán wọ́n ló ní gbogbo àwọn tó ń kó kiri ṣé wọ́n lè mú pọ́ọ̀sì fún ni ó ṣe jẹ́ òun ló bá mú pọ́ọ̀sì wípé gbogbo àwọn bọ́díkà Dr Elizabeth ń kó kiri tán máa ń wọ́ tẹ̀lé lẹ́yìn ṣé wọn lè bá mú pọ́ọ̀sì ẹ̀ kí ni ti stylist tó lọ ń bá mú pọ́ọ̀sì ṣọ́ wọ́n ń dán ni kí ló dé. wọ́n ní gbogbo àwọn tó ń bá òun ṣiṣẹ́ wọn ti mọ̀ pé tán bá ti dé ọ̀dọ̀ nọ́mbọ̀ wọn kì í tójú bọ ilé onílé wọn kì í tójú bọ nǹkan tó bá ṣẹlẹ̀ nínú palace ipe kí ni ti stylist láti máa bá mú pọ́ọ̀sì ipe ṣé ó wà òkè ṣá wọ́n ní stylist yẹn wò báyìí wọ́n ní stylist yẹn mi orí ó gbé gbogbo ẹrù ẹ̀ bó ṣe walk kúrò níwájú Mariam nìyẹn tó lọ ẹ̀yin èèyàn lé kí ló le tó yìí kí ló le tó yìí ṣé ẹ rí nǹkan kan ni mo mọ̀ ẹ̀yin èèyàn ẹ̀kọ́ ńlá lèyí tún fẹ́ kọ́ wa o ẹ jọ ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ wọn ẹ má jẹ́ ká máa sọ pé nítorí a ọ̀gá lẹ́nìí àwọn ẹnìyẹn náà wọn ò lè dọ̀gà kí ló dé tó jẹ́ pé a máa máa ní àwọn tó bá ń bá wa ṣiṣẹ́ lára kí ló dé ọmọ èèyàn ni wọ́n làwọn kì í ṣe ọmọ ẹran náà ẹlòmíín wà tó yẹ pé tó bá gba èèyàn síṣẹ́ bẹ̀ wá fẹ́ frustrate láìvẹ̀ ikùn mú ẹni yẹn ó máa bọ́ sí tòsí oúnjẹ go ò ní fún jẹ wàá máa febi pa ẹlòmíín tí ọmọ tí ọmọ ẹnìkejì ẹ̀ bá ń jìyà ìgbà yẹn nínú ẹ̀ máa máa dùn ìgbà yẹn nínú ẹ̀ máa máa dùn àwa tá a mọ̀ọ́rẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe rere because a mọ ibi tí àwọn ọmọ wa náà lè dé lẹ́yìn ọ̀la oore tó o bá mọ̀ ṣe máa ṣe lọ ẹ má jẹ́ ká fi ìwà ẹ má jẹ́ ká fi jọ oníkà ẹ má jẹ́ ká fi jọ ẹni tó ń ṣe ìkà because ẹni tó ń ṣèkà ó máa bá ẹ̀san ẹ̀ níwájú rere tí wọ́n bá mọ̀ ipò ń ṣe ni kó máa ṣe lọ ẹ má yẹ ká ní ẹni tó bá bá wa ṣiṣẹ́ ẹ má jẹ́ ká ní wọn lára nítorí àjọgà lẹ́nì tó bá dọ̀la táwọn náà bá di ọ̀gá ńkọ́ rere tá a ti ṣe ni wọ́n máa máa rántí títí ayé kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lè gist tá a gbọ́ ní ìta ní ká wá sọ fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ọwọ́ yẹn ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè ni ọlá yín á máa lọ please share this video like and subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o kẹ̀ẹ̀dẹ̀ comment god bless you all.